الحمد لله أكفى ولو وباوى الله الذي أمرنا بالإحسان إلى والدينا وباتي أكبى ولا شيء ipe ká máa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ká má bà wọn nú jẹ́ ká má jí wọn rí dààmú nípasẹ̀ wa wasalaatu wasalaamu ala mambo isa rahmatan lil alamin anu Ọlọ́run ọba ìkẹ Ọlọ́run kọbẹ níta gbé dìde tọjú àánú fún gbogbo àgbáńlá ayé tó wá sọ fún wa yìí pé báwọn òbí wa ti ṣàánú wa nígbà kékeré káwa náà ṣàánú wọn nígbà tí wọn dàgbà wa ala alihi anu ọlọ́run kó malaria nàbí ó dérí àwọn ará ilé wa sahabihi àti gbogbo àwọn sahaba rẹ̀ lápapọ̀ àwọn tí wọ́n gba ìmọ̀ ẹ̀sìn wá fún wa ila yawmiddin títí di alìkẹ́yàmù ẹ̀yọ́ mayami ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nípa ìmọ̀ọ́sẹ̀ dáadáa sáwọn òbí wa bẹ́ẹ̀ bá ti ní àkídà tó ní gbàgbọ́ tó sì ń sin ọlọ́run ọba Allah tí ó fi bídíà síbẹ̀ èyí tó kù tí ó mójútó òun náà ni kò ní wàá ẹni àkọ́kọ́ wà rẹ sí lẹ́yìn ọlọ́run àwọn òbí wa méjèèjì ni limáta wajaba ala alwaladi ihsanu ila walidayhi kí ló dé tí ọlọ́run ọba aláàfin ṣe ní dandan fún ọmọ kó ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá ẹ̀ nítorí pé ọ̀kan gbòógì nínú ẹ̀sìn téèyàn máa fi ń dépò níwájú ọlọ́run téèyàn sì máa fi ń sọ̀kalẹ̀ sálìjà náà lọ ibadatun ila iya amara Allahu biha ẹ̀sìn ni tọ́lọ́wọ́n bá pàṣẹ rẹ̀ nínú Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́wọ́n bá ní mo ṣe dandan mo ṣe lẹ́sìn fún yín kẹ́ ẹ máa sìn mí nìkan mo tún wá ṣe lẹ́sìn kẹ́ ẹ máa ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì eléyìí wà nínú suratu al-Isra Qur'an seventeen aya twenty three ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì tí dáadáa fi di dandanlẹ́rìí wa fáwọn òbí wa òun náà ni pé huma sábàbù wujudil insani ila dunya àwọn òbí méjèèjì àwọn ni wọ́n ti sábàbí tá a fi wà lé ayé lẹ́yìn ìgbà tó Ọlọ́run Ọba ti dá wa Ọlọ́run Ọba ló dá wa sínú wọn ó mú wa jáde látara wọn nínú àwọn òbí wa bàbá wa ìyá wa láti jáde èyàn sì gbọ́dọ̀ gbàgbé ìpìlẹ̀ rẹ̀ nítorí pé Ọlọ́run Ọba wọn lò wọ́n ní sábàbí tá a fi wálé ayé ẹlẹ́ẹ̀kẹta ní ma ta'iba alayna àwọn òbí méjèèjì yìí wọ́n dààmú lérí wa ìyá dààmú bàbá dààmú ìyá tá a wí olóyún oyún tó wà nínú rẹ̀ yìí ọlọ́run bá fún wa pé wàhálà ló fi ni ó tún wá fún wa lọ́yàn ó tún wá ń tọ́jú wa wọ́n náwó lérí wa débi pé kò sẹ́ni tó máa ra oúnjẹ fún wa oúnjẹ náà pọ̀ débi pé a lè wọ́n ra oògùn fún wa oògùn náà pọ̀ débi pé a lè ka wọ́n sanwó ilé ẹ̀kọ́ wa àwọn ni wọ́n sanwó ilé kéwú àwọn ni wọ́n sanwó ilé ìwé àwọn ni wọ́n sanwó ìkọ́sẹ́ àwọn òbí méjèèjì wọ́n máa fún wa lówó oúnjẹ láàárọ̀ wọ́n máa fún wa lówó oúnjẹ lọ́sàn wọ́n tún fún wa lóúnjẹ lálẹ́ wọ́n máa wá wọ ìkísà nítorí káwọ́ lè bá wọṣọ gidi wọ́n máa wá lọ lè gbélé àlàpà nítorí owó iléèwé wa àtowó wa àtowó oúnjẹ wa wọ́n wá fẹ́ra wọn lẹ̀ nítorí káwọ lè bá yó ah, yọ da kásìlákàyè yọ da ká ronú gbogbo tí bàbá àti ìyá ń bá ṣe fún wa tó kù díẹ̀ káàtó yọ da ká gbàgbé ẹ̀ nítorí dáadáa tí wọ́n ṣe ọ̀pọ̀ ju èyí tí ọ̀dà lọ ẹ̀rọ ìyá mi nínú ẹ̀sìn wa àwọn òbí méjèèjì tó bá dọjọ́ alẹ́ wọ́n padà wá di pé wọ́n dọ̀lẹ́ tó bá dọjọ́ alẹ́ wọ́n máa sàárẹ̀ kò sóbì kọ̀ọ̀kan nínú àwọn òbí wa tí ọ̀ máa ràn kan nínú àárẹ̀ nínú àwọn àárẹ̀ tẹ̀yàn máa rán ṣẹ́rí gbogbo àárẹ̀ tó ṣẹ́ wọn láàyè ìkúnlẹ̀ ni ìyá wa obìmọ̀ kínní obìmọ̀ kejì obìmọ̀ kẹta ọba jẹ́wọ́ náà nìkan lọ́ba bí nígbà tí ń bí ọ nìṣọ́ ọmọ yẹ ẹ̀jẹ̀ tó dálẹ̀ ẹ̀yin mẹ́jọ ló bí ẹ̀yin mẹ́jọ jọ ìkúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ kẹ́jì ọ̀dà lára obìnrin lọ́nà mẹ́jọ wá wúlò fún nínú yín ayọ́dà bẹ̀rù àwọn òbí yìí wọ́n padà wá dọ̀ méke làákàyè wọn ò ní dà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n wà lọ́dọ̀ mọ́ nítorí pé wọ́n ti ń dàgbà wọ́n sì ń dàgbà ni wọ́n máa dọ̀ méke sí báwa náà ṣe wà lọ́ méke lánàá a máa wá fún wọn jẹ bí wọ́n ṣe ń fún wa jẹ a máa fún wọn mu bí wọ́n ṣe ń fún wa mu a máa faṣọ sí wọn lọ́rùn báwa náà ṣe faṣọ sí wa lọ́rùn nítorí pé wọ́n ti ṣe tiwọn àwa náà gbọ́dọ̀ ṣe tiwa náà fún wọn ọlọ́run ọba fi ń la amọ́lẹ̀ pé ẹ tó máa ṣàdúrà fún wọn kò sí dáadáa tẹ́ lè ṣe tó lè ká dáadáa tí wọ́n ṣe àfi kẹ́tọ́ fàdúrà kún fún wọn wọ́n kò rọ bírí hamahoma ọlọ́wọ́n bá ní ẹ máa bẹ̀ mí kí n kẹ́ wọn torí pé wọ́n kẹ́yìn náà ní kékeré ká máa rọ bàyá ni sọ̀kìrà gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ mi nígbà kékeré ọlọ́wọ́n bá mi kẹ́ wọn nítorí pé àwọn náà dààmú lérí mi lérí tẹ́rìbíyà mi lérí àmójútó mi bá mi kẹ́ wọn bá mi ṣàánú wọn àdúrà yìí òun ni ọ̀gá jù nínú téèyàn máa ń ṣe fóbì nítorí pé kò sí dáadáa tá a lè ṣe fóbì wa tó lè ká dáadáa táwọn ṣe fún wa suratul Isra Quran seventeen ayah twenty four lọ́nà tí ń sọ fún wa yìí pé ẹ ṣàdúrà fáwọn òbí yín wọ́n ti sáfù àdúrà nígbà wọn wà láyé àbáwọn tí wọ́n ti kú nù wọn nítorí pé wọ́n ṣe sẹ́lẹ̀ wọn ò dó jẹ́ mọ́ wọ́n ṣe wàhálà wọn ò dó jẹ́ wàhálà ẹ máa wá ṣàdúrà fún wọn torí àdúrà bá wọn nínú sáré turukul ihsani ilayhima gbogbo àná láti wá mọ̀ pé àwọn òbí wa ọ̀dà ká máa ṣe dáadáa sí wọn gbogbo àná láti mọ̀ pé àwọn òbí wa wọ́n jẹ wá ní dáadáa ẹlòmíì ọ̀wá máa dáadáa tó yẹ kó sí fún bàbẹ́ àti ìyẹ́ ẹ̀ ládàádáa ni wọ́n máa ṣe ni wọ́n máa sọ pé òun tọ́jú òbí òun àbó òun rántí òbí òun. àwọn dáadáa tá a lè máa ṣe fún wọn tí wọ́n bá ń bẹ láyé ọ̀pọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú dáadáa tá a sì sí wọn hubbul hidayati lahum òun gidi kí wọ́n tó lọ lè bọ́lọ̀ ká pè ká mójútó sìn wọn tó dẹ́sìn kan ní ọ̀sùn sẹ́kù tàbá kò láyé anabi ibrahim lè bá bàbá ẹ̀ ọlọ́wọ́n bá ní wa idh ibrahim lè abi ẹ̀ sì ń bẹ̀ nígbà tí ibrahim sọ fún bàbá ẹ̀ ni ó lè bá bàbá ẹ̀ ya abati ó ní wọ bàbá mi lima abudu kí ló dé tó wá ń sìn ma la yasma'u wala yubsir ntí ó gbọ́rọ̀ ntí ó rí náà wala yughni anka shay'an kò gbọ́n tó ń sọ dépò tí ó wà á bí abùkátà rẹ̀ kò sì rí ọ nínú ìṣòro tó wà kò ní ìkankan tó lè ṣe ọkà dúró bọ̀rọ̀ gidi ní ọ̀lẹ́ ni kí ló wá dé tọ́ wá ń sin ọ̀lẹ́ tó sin ọba tó dá gbogbo nǹkan ẹ̀rì pọ̀ bàbá rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa náà máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní okò gbá girigiri o làákàyè bàbá rẹ̀ ló sì máa bá sọ̀rọ̀ kì í ti pé ọ máa bù àbọ̀ máa fi ṣe lérí yìí ti ń sìn ọ máa bọ́ ọpọlọ ẹ̀ sọ̀rọ̀ ni bá nàbẹ̀ Ibrahim ṣe ṣe ẹlẹ́ẹ̀kejì tó àtọ̀húnmá fi kulli shay'in illa fi ma'siyatillah ọ máa tẹ̀lé àṣẹ bàbá yẹn gbogbo ń tọ́ bá ní kò ṣe ọ máa tẹ̀lé àṣẹ rẹ̀ àfi tó bá jẹ́ nǹkan tó fi ṣe ọlọ́run tó fi rí bínú ọlọ́run lókù torí bínú ọlọ́run náà lọ sá fún lára rẹ̀ tó fi ń tẹ̀lé tọ́lá ti wá ní wá rí bínú ọlọ́run ọ̀wá ní dá lóhùn ọlọ́run ọba aláàfin jí ó yé wáyé pé ẹ máa tẹ̀lé àṣẹ bàbá rẹ bá ní ó tó ó tó náà ni dákẹ́ dákẹ́ náà ni ìyàwó rẹ tó ń bájà mọ́ ni kò má bájà mọ́ àfi kò gbọ́dọ̀ sí bàbá rẹ lẹ́nu ọmọ rẹ mo fẹ́ kọ́ sí báyìí fún mo fẹ́ kọ́ sí báyìí fún ìyá rẹ mo fẹ́ kọ́ sí báyìí fún bàbá rẹ mo fẹ́ kọ́ sí báyìí fún mi bàbá yìí mo ní kọ́ wálé mo fẹ́ kọ́ yọjú sí mi ọmọ tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ bá ara nǹkan báyìí wá bá ń sin nǹkan báyìí òní dúró sú ọ òní dúró sú ọ nítorí pé ìdààmú tí o rò pé wọ́n kó ọ sí ni ìwọ kó wọn sí ìdààmú tó ju bẹ́ẹ̀ lọ nígbà tó wà kékeré àmọ́ tó bá ti di pé wàá lọ lè rí bìnà ọlọ wàá sẹ lọ ọlọ́run ọba náà lọ sọ fún wa pé ká má tẹ̀lé òbí láti sẹ o nítorí lòun dá wa lòun dá wọn òbí náà ọlọ́run ọba ní wa in jahadaka ala an tushrika bi ọlọ́run ọba ní hey ẹ̀yin ọmọ ẹ ṣe dáadáa sóbìnrin o àmọ́ tí wọ́n bá ní kẹ́ ẹ wá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run kẹ́ ẹ wá mú kankan tẹ́ ẹ máa sìn àbí tẹ́ ẹ gbà pé agbára ń bẹ ń bẹ tó ṣe déédéé mi ọlọ́run máa lẹ́yìn sálákà bíi ìyẹ́ ìlìm lẹ́yìn tẹ́ ẹ nímà nípa ẹ̀ fàlà tòtẹ́ ahùnmá ọlọ́run bá ní ẹ má tẹ̀lé wọn ẹ má tẹ̀lé wọn ẹ má tẹ̀lé wọn ẹ má tẹ̀lé wọn tí bàbá rẹ bá ní kọ́ wá gba oògùn tí ó fi dáa fún oògùn wòsàn dáa oògùn àárẹ̀ òun dáa oògùn àárẹ̀ àti oògùn wòsàn dá àmọ́ tí bàbá rẹ̀ bá ní kọ́ wá gba oògùn ẹbọ ìpè kínní yìí ìwọ náà sọ mọ́dì ipa yóò ní ká ọ àbújá eléyìí kọ́ máa lò pẹ̀lú sinapu ipa yóò ní tẹ̀ ọ́ orí eléyìí àṣejẹ ni bọ́ ti jẹ́ ọ̀nà ó sì fún sórí eléyìí tó bá ti wẹ̀ wọ́n máa fẹ́ràn rẹ gbogbo ohun tí ń jẹ́ ìbọ̀rìṣà ò gbọ́dọ̀ bá wọn ṣe máa bọ̀ wá lábúlé àfẹ́sọdún àjọbọ afẹ́ ilé wa ọlọ́run bá ní fàdà tó tẹ ọ̀hún màmá tẹ̀lé wọn nítorí pé ìbínú mi náà lọ ń sá fún tẹ́lẹ̀ tó fi ń ṣe dáadáa sí wọn nígbà wọn wá ti ní kọ́ wá rí ìbínú èmi ọlọ́run ni má wá tẹ̀lé wọn àmọ́ wọ́sọ fi ọ e, máa ṣe dáadáa táyé sí wọn ọ máa fún jẹ ọ máa fún mu ọ máa fún wọn ìwọ ò ní máa wo pé irú ẹ̀sìn wo ni bàbá rẹ àti ìyá rẹ ń sìn kó o tó ṣe dáadáa sí ọlọ́run ọba ní ẹ̀sìn burúkú tí ń sìn yẹn nìkan ni kò ní bá a sìn àmọ́ dáadáa tayí ọ̀ràn yẹn nílérí rẹ bàbá rẹ oyè ìwà mọ̀tí ọmọ fún lóúnjẹ ọtí nìkan ló ní ara fún ìyá rẹ ó jẹ́ èèyàn burúkú láwùjọ òwò máa ṣe dáadáa sí ó sì máa pè sákèsí aya tí mo kà yìí ó wà ní suratul Luqman Quran thirty one aya fifteen anabi ni la ta'ata li makhluqin fi ma'asiyatil khaliq anabi ni kò sí tẹ̀lé fẹ́ni adá táwa fi ṣe ọba dẹ́dà Allah ló sì jẹ́ pé gbogbo àwa táwọn òbí wa tí wọ́n bá ní ká wá ṣe ọlọ́run táwọn wá ní ebi wọn ní ká tẹ̀lé àṣẹ òbí ọlọ́run ọba ní tẹ̀lé àṣẹ wọn èyí tó bá ṣe déédéé àṣẹ tèmi ọlọ́run àṣẹ ti yapa tèmi fàdà tó tẹ ọ̀hún bá ọlọ́run ọba ní má tẹ̀lé wọn especially tó bá jẹ́ ọ̀rọ̀ ìbọ ọ̀rọ̀ ṣẹ́rìkì ó sì gbajúmọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n máa kó oògùn wa bá wa lẹ́kọ̀ọ́ ní ìpè ẹ̀wà àgbà ọyẹ kò ti dáa fún yín láti jẹ́ ẹgbẹ́ yín ti ń kọ́lé yín ti ra mọ́tò wọ́n wá sọ fún bàbá pé yín tẹ́ gbé kalẹ̀ ní ọlọ́run kò lè ṣe o tó bá dé pé àárò lọ́ba kan tó máa gbà tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ fi máa jẹun rọrùn tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n fi máa rówó ná ó di rẹ̀ kọ́ ọmọ ṣe nítorí pé wọ́n ti dàgbà ìnáwó lórí àwọn òbí àwọn afáàní yóò tún wá kanpa tí bàbá mi bá ti darúgbó nígbà tí wọ́n bá tún wá dàgbà àbí wọ́n ti kó lẹ́nu iṣẹ́ kò ṣiṣẹ́ lọ́wọ́ wọn mọ́ wọn ò ní òkè míì lẹ́yìn ọlọ́run lẹ́yìn náà ìwọ tó wà tọ́jú wọn ìyà gbọ́dọ̀ jẹ òbí rẹ o ebi ò gbọ́dọ̀ pa bàbá rẹ o tọ́ bá ń jẹun tẹ́bi ń pa yàrá àti bàbá rẹ elébi ni bọ́ọ̀ bá sì ń wá ń wọṣọ tuntun tí bàbá rẹ àtìyá rẹ bá ń wọ èkísà alákìsà nìwọ náà èkísà náà nìwọ ń wọ ọmọ ni bí bàbá rẹ àtìyá rẹ tí wọn wá ń gbélé àlàpà tí wọn wá convention ọkọ duplex òjò wa ń pa wọn òòrùn ń pa wọn ògiri ilé bàbá rẹ àtìyá rẹ ń lo òkè sọmọ pé ó ti lanu kọkàn wo lóko ọwọ lọ nkọlé ọkọlé o ilé àlàpà nìwọ gán gbé nìwọ gán sùn ọkàn rẹ ní sọ fún ọ la ó ní tá tani àkọ́kọ́ náwó fún ilé ayé tá a wà yìí àyà koran ni ọlọ́run ọba ní yasalunaka madha yunfikun ọlọ́run ọba ní wọ́n bọ̀ wá bèè lọ́wọ́ wa nábì pé tá a bá ṣe lówó tá a ṣiṣẹ́ tá bó la ṣe ń nà ọlọ́run ọba ní kul ma anfaqtum min khayri gbogbo àwọn dáadáa tẹ bá ná gbogbo owó tẹ bá ná ní ti dáadáa ẹ ládàá tálẹ̀ kọ̀kọ́ wà nà fún ọlọ́run bá ní falílì wà lédè ọlọ́run bá ní ìyá àti bàbá ilẹ̀ àkọ́kọ́ náwó fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni wọ́n kọ́kọ́ jẹ nínú ọlá ọlọ́run tọ́lọ́run ṣe fún ọ ọ gbọ́dọ̀ sáwọn sí wọn torí wọn náà ti ná tiwọn nígbà tó wà kékeré wali akarabin lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn fámìlì wali yatama lọ́sẹ̀ wà kan ọmọ òrukàn wali masakin lọ́sẹ̀ wà kan àwọn atẹ́wọ́gbọ́ rẹ̀ ibi ń pa bàbá rẹ̀ òun lè dáwọ́lẹ̀ mọ́sálásí sọ àmọ́ pé àwọn ọmọ tó ń ṣe ọlọ́run sọ báyìí nínú sọ́rọ́tò albakara quran two ayah two fifteen lọ́lọ́run ti sọ fún wa yìí pé iṣẹ́ tó ń ṣe ni bọ́ba ti ń gbowó oṣù rẹ̀ kọ́ máa yọ ti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sọ́tọ̀ ìgbà tọ́lọ́run bá ti kẹ́ ọ tọ́lọ́run bá ti ṣínà fún ọ ìwọ náà jáwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọmọ gbádùn ń bẹ̀ eléyìí ni kò ń tọ́jú wọn ẹ̀rọ máa yá mi ìwọ àwọn òbí pọ̀ jù báyìí lọ